street. Ajibade street. Yeah. Wọlé wọlé wọlé iye tí màá gbà mí. mo ní two thousand naira lówó ẹ. mi ò two thousand naira lówó ẹ. mo rò bóyá ẹ ṣetán láti gbowó. ṣé òkú mọ́tò tó gbé dání ìṣó lè sí i. Obi, share this one na Uber wey you wan collect two thousand. Na one thousand naira I go give you. This one wey you dey do face. Farabalẹ̀, Uber tẹ máa ń read the minute ìkọlẹ̀lẹ̀. This is a special car. Tó bá kàrò yí ẹ̀. Drive by a special person. Mo ń fàsìkò sọ fún ẹ pé ìgbà tí màá gbé ẹ lọ́hùn ó ṣe bí ọmọ ọ̀tá o má jẹ́ ká fa wàhálà o ibi tó ní kí n gbé ẹ dé ni mo gbé ẹ dé o two thousand naira lówó mọ́tò. ẹ eh, bàbá oníbẹ̀ ti gbọ́ dey look face me i be confam asawo and i dey work with my whole body for this money na one thousand naira i go give you tó bá tẹ́ lọ́rùn gbà tí o bá tẹ́ lọ́rùn dey go. wọn bí ó ń kú èrè máa gbà farabalẹ̀ máa gba owó mi máa fi omi sàn ẹ́ lọ́wọ́ tó bá lọ́mọ ọ̀tá ni ẹ́ babalá ọmọ street lèmi náà mo ti wà ní ayé tipẹ́ orí àpè wa. you wan die or you wan get money. bàbá ẹ fẹ́ die. mo gbé ní mọ́tò yìí ó dá mi dúró mo dẹ̀ gbé mo ṣe dáadáa fún un ó ní street tóun lọ kí n gbé òun débẹ̀ street yẹn lọ́la dé wáyé mo dẹ̀ gbére bí tí mo ti ń gbé bọ̀ ó dẹ̀ jìnnà. ọmọ tan first lẹ́yìn. o máa ṣì pẹ̀lú yìí o máa padà tẹ wọ orí àpẹ wa mọ àwọn èèyàn yìí ni mo rí tí mo fi dúró. bàbá àdúgbò rẹ wà mo gbọ́ yín. gbogbo èlò lówó ẹ ó ní èlò ni màá gbà mo ní two thousand ṣé bó ṣe yọ ṣígbọ́n sí mi lẹ́yìn. bàbá mo wà pẹ̀lú yín. so wọ́n dẹ̀ máa dáhùn sọ pé èlò ni mo ní two thousand adébítọ́sìn ó bẹ̀rẹ̀ sí sọ story òun kàn fáwọn aṣáwó àwọn kìnnì kan mo ní pé bàbá wo lẹ lẹ ti gbé. ó nítorí pé mọ́tò mi kò ní ac torí náà kò fi ac sí. bá rí ewu burúkú tí bàbá yìí fi gbogbo orí mi wá kí ni ha you fit get pikin wey fine like you wey dey hustle like me for street and you go dey carry am pass that time. ẹ tó bá ṣe pé èrè lọ́nà ọ̀rọ̀ ẹ farabalẹ̀. máa bá tí o bí yà máa bá tí o bí yà máa bẹ́ mi gbà yà. Ẹni kó fi mi lọ́wọ́ mi kó fi mi lọ́wọ́ ẹ wá gbọ́ mi báyìí àti one thousand àti two thousand kò sí ọ̀kan tó máa ń bọ̀. Ó yá ẹ gbé mọ́tò yín kúrò. Ẹ máa kú síbí báyìí. Ẹ fẹ́ fojú sunkún mọ́tò yín àbí? Ẹ fẹ́ fojú sunkún mọ́tò yín. Ẹ fẹ́ sọ̀pọ̀tì ẹ̀ ní Àbí? ṣebí na that guy you say you wan die. Thank you. dá májẹ̀mú tó mú gbogbo ariwo tó kó bọ́lẹ̀ nulẹ̀ títí bẹ́yẹn ni mo ti ń gbọ́ ariwo ẹ̀ kí ló dé tí wò fẹ́ ní ọpọlọ náà skul o refuse o lọ́mọ ẹ̀kọ́ṣẹ́ onára ò kọ́ṣẹ́ ariwo yìí àti wọ́n ràn yìí àwọn tó fẹ́ mèkẹ́ ń orin ti mèkẹ́ kí ló tó waste time ra ẹ̀ what's wrong with you kí ló tó fẹ́ sọ mí lẹ́nu ariwo ṣe wọ́n fi ṣí ẹni ohun tó fẹ́ sọ. kí ló ṣẹlẹ̀. kí ló ní mo ní kí ló ní ó tẹ̀ wá lé ìwọ wà nílé ẹni ọmọ tiẹ̀ ló ń pariwo pé dọ́ńgò òun àtẹnìkan májẹ̀mú wọn dá májẹ̀mú fúnra wọn tó ń bẹ̀rẹ̀ sí pariwo nù kíní bíbá yìí tí mo ní mi ò fẹ́ gbogbo òṣìṣẹ́ mi ò fẹ́ rẹ̀ tí mo bá aṣọ tó tó fún mi support. ẹ má bínú ti bẹ̀yẹ́ ẹ má bínú. ẹ má bínú dájú mi ṣé gbẹ̀rẹ̀ fún. àbọ̀ abálọ̀rọ̀ ẹ ṣó ti yẹ your place get food kò máa tún jẹ́ ńlẹ̀ ìwọ̀nba díẹ̀ tó wà nílé náà ni eléyìí mánéjì tó fi sínú sí. come again. mo ní ẹgbọ́ iṣẹ́ pẹ́ gbọ́. èmi gbọ́ tí má dé sáà pé mi ò gbọ́ nǹkan ok wọ́n ló mánéjì gbogbo oúnjẹ ilé mi oúnjẹ ṣe pọ̀ tó ń lé ìwọ́jẹ́ tán mọ́mí ẹni ò mánéjì ẹni so tó bá mánéjì ẹ̀ kí ni mo wá ṣe ń lé ganan tí má lẹ́ni tí n bá ti rí ẹni notify mi pé o ti jó oúnjẹ ilé tán ṣé mo fẹ́ wálé. ò ah! ń pariwo ọkàn ń bà inú jẹ́ ìyá ẹ̀dẹ̀ ń wù ẹ́ ṣé mi fọwọ́ sí orin tó ń kọ ni àwọn tó máa mèkè ń di orin wọ́n ti mèkè wọ́n ti lọ́nà wọn yes kò sí àwọn tó tún lè mèkè mọ́ what's wrong with you? you don't waste time ara ẹ̀ níbi táì mọ iyeṣẹ́ wà ẹgbẹ́ ń wa mọ́lù ẹ̀ ní bastard. wọn mo fẹ́ bá sọ̀rọ̀ ṣé o mọ̀ pé mi kọ́ ni mo ní ilé táwọn àánú ẹ̀ bóyá kò sọ fọmọ ẹ̀ pa rẹ́ǹtì ẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé wèrè ní landlord gbogbo ariwo tọmọ ẹ̀ tó ń pa yẹn lílé wa dànù ẹ fẹ́ kó yá kọ́mọ́kọ́mọ́ àbí èmi fúnra mi ṣe ń struggle pé máa tó kọ́lé tèmi ni mo ṣe fẹ́ ra lẹ́ni títí next month happy plot lọ́nà gbèrígbè. kò sóúnjẹ kò sí nǹkan mo ti mo wá ṣe é lẹ́gàn mi ò mọ̀ mi ò mọ̀. kò sí tí ìbá ṣe ṣèyí gan ibi iṣẹ́ tó lọ tó mú ṣéǹjì díẹ̀ tá a fi mánéèjì fi rí wọn báyìí tó jẹ yẹn gan. wọ́n ní wọ́n mánéèjì oúnjẹ no problem. ah bàbá ṣe yìí. mo ń lọ nìyẹn nígbà tó sọ oúnjẹ tó máa jẹ lé ẹ má wàá retí mi inú lẹ́yìn mi ò ní wálé lálẹ́ yìí màá sùn ta ni màá dẹ̀ bá bẹ́ẹ̀ lọ ibiṣẹ́ lọ́la tó bá di ọ̀la mo lè kọ́nsílẹ̀ láti wà lẹ́gbẹ̀ẹ́ ìgbà wà ẹ bẹ̀rẹ̀ prayer. bàbá ìṣe. lọ́wọ́ ti sún mi jáde ojoojúmọ́ máa complain kò sí nǹkan tí yóò ṣe ní tí ọmọ ṣe wọ́n ti sí wọn pariwo ṣé mi lè kọrin mọ́ ni ṣé ó ti jẹ́ṣẹ́ ni. èmi náà ti sọ pé mi ò kò sẹ́ni tó ní o máa kọrin ṣùgbọ́n owó ariwo bàjẹ́ káriwo pọ̀ ah ẹ̀yin náà sọ wọ́ọ̀tọ̀ kọ yín kí má jẹ́ ká ariwo pọ̀ ṣé mo máa kọrin lábẹ́lẹ̀ ni. ẹ wò ó mi á kọ lẹ́yìn náà nígbà tí ẹni tó ń bọ̀. lójú àlá mi yẹn mm. mò ń wá ẹbọ nílé ẹ bí mo ṣe máa ń wá yẹn pé kí wá ní nice time pẹ̀lú ẹ bí mo ṣe rí ejò kan nìyẹn tó ṣe yín báyìí. ejò ṣé kò ṣàṣù ẹ̀jẹ̀ ṣá. tó ń ya wọn bẹ̀. Oh. mo á ní akélejò ejò ló fẹ́ stop mi láti má lọ sọ́dọ̀ fún bí mo kàn lọ gbégi ni mm-hmm. kí n lamọ báyìí mm. ó disappear ni mm. mo á ń wò pé ṣé kì í ṣe ọkọ ẹ tí mo gbà ẹ lọ́wọ́ ẹ oh. ọkọ ẹ tó fi ilẹ̀ kan tó máa déètì yẹn kó má lọ́jọ́ òun ló ń try láti di snake mo yá wéré o. ló ń lọ tán tó snake. ọkọ mi báwo ni ìyẹn tẹ ó ti lọ kó lè padà mọ bíbí mi fọkàn ìbàlẹ̀ wọ́n ló ní mí wọ́n ló ní mí i love you to my baby. láràn tẹ ń gbà mí máa ń sọkún mi. mi gan kan inú ọlọ́run rẹ bíbí mi. ọmọ tó máa ṣe fún mi báyìí. Oh, ẹ jẹ́ kó rí mi pé o ìṣẹ́nu tó rọ̀ o. owó eh, my baby. ọdún tí bàá mi pa kìí má san ọ́nà lórí ọlọ́dẹ. ìyàbẹ̀ ọlọ́run bíṣọ̀pù <laughs> mi. ten thousand naira rí. oh thank you my baby i love you. I love you. <laughs> I love you too. mi kò lè mọ̀ pé mo love you. kí sori mi sí <laughs> ọmọ tó wà ṣẹlẹ̀. Eh owó tó wà lọ́wọ́ yìí ó máa fi ṣe gbúre. mo mọ̀ pé gbúre náà ló láìkì ó láìkì gan má bẹ́ẹ̀ sí i. mi ò fẹ́ gùn sí mi ọlọ́bọ̀rọ̀. ọlọ́bọ̀rọ̀ mo ní láìkì ẹ̀ nìyẹn. mo ń kọ́ tó fẹ́ má bẹ́ẹ̀ ṣe mo pé mo wà pẹ̀lú ẹ̀ ni. fún mi sori ń gbà mí tí n bá ń drive lọ báyìí even tí passenger bá wà lọ́dọ̀ mi tí mo mm. gbèrò tí máa rántí ẹ̀ báyìí máa ń lọ́nú ẹ̀mí a kàn bẹ̀rẹ̀ sí sunkún ni. ọlọ́run kí ló dé bébí o. lọ́ọ̀bù tí mo ní sí ẹni. bébí ó ló mà ẹkún ayọ̀ ló ń sàn. ọkún ayọ̀ ni èmi ó máa ń ṣègbè náà bí ẹ mo lọ́ọ̀bù ẹ gan-an ìgbà míì tí báwọn akíṣin pé mò ń dáná ọkọ mi kàn máa ń fà sí ẹni ọlọ́run. tẹ́gbẹ́ ah. tí bá ń kígbe yẹn máa ń sun ẹkún yẹn báyìí pásẹ́njà tí ó bá máa ń notice nǹkan àni bàbá kí ló dé tẹ́ fi ń ké hmm. kò lè yé èyí kò lè yé òun ọ̀rí kò lè yé èyí má lè kí n ojú mi. níbi fọkàn ìbalẹ̀ mi mo ní ẹ̀ ìwọ náà ló ní mi. ọmọ tó máa ṣe fún mi kò dáa kágbàlagbà tán tilẹ̀ tilẹ̀. bẹ́ẹ̀ ni pọ̀ but o lè fún mi níye tó bá ń wọ̀n ẹ̀ nínú ten thousand. Hmm, láti inú wa. kókó àwọn ètò láti inú ẹ wá. ṣé mo kó mo lọ́ọ̀bù ẹ̀ gan. i know. ṣé o mọ bẹ́ẹ̀. bí wèrè. kò lè wá mọ̀ ẹ́ pé lóòótọ́ mo lọ́ọ̀bù ẹ̀ fọ́ tí mo nífẹ̀ẹ́ ó dénú mi. Hmm gba one thousand kápò ẹ kó má gbófò gba one thousand. Hmm. mi like kọlọ yìí o like ẹ fún mi ní tó dàbí mintin tó clean. tó clean ok máa kú fún ẹ wọn náà ló kó ṣiṣẹ́ wà ẹ gbà. Oh my baby. Love you. I love you too. Mm. Okay, baby. Ní mo tẹ máa ṣe ń sin wọlé, kẹ wá lọ wẹ̀, kẹ bọ́ gbogbo aṣọ yìí, kẹ wà lórí bed, kẹ feel relax. But that's my fi lọ my people, máa fi prepare gbé my baby sweetheart your food is ready ẹ kó wàá jẹ no máa máa disagree pẹ̀lú ẹ. ẹ eh. kì í sáré lọ jára mọ́ṣẹ́. ege oh, fọwọ́balẹ̀ owó tí mo kó fún ẹ owó iṣẹ́ àná àti tèmi tó oh. tí máa tún lọ jára mọ́ṣẹ́ ó ṣe ṣe kó má tó ẹ ọtí bá máa padà mm. conclude the point? Yeah, rush lọ please. ìdè wàá pẹ́ fún mi ẹ my baby. Why did? baby! How much that day flying? You see? Oh, that's sign of oh. oh, my baby. Thank you. Kò kọ̀dẹ̀ tó dọ̀fà. Káwọ̀ gbọ́nà. Bẹ́ẹ̀ni. Tún ìṣèlú. Ìwọ ló ní. Ìṣèlú máa pẹ́ jọ o. Máa bá ìfipẹ́ jọ tí Ọlọ́run jù. Ìwọ ló ní kò tó tó lọ. Ẹ my baby. my darling, ẹ̀. Ó ṣe ọkọ mi. Diola. dàbọ̀. Díọ̀lá! ṣé tí ń dùn ẹ́ ṣé ọ̀gá mi lóhùn ni gba owó yìí bá mi lọ sọ́jà kó bá mi wẹ̀ ẹ̀fọ́ gòwé àti ó ṣàmọ̀ ògùn nǹkan tá mi fẹ́fọ̀ mo ní kó lọ bá mi wà pé ètò ìdí ń sìn sìn tó bébì mi ń ṣe ń padà bọ̀ wá jẹun. má pẹ́. ẹ ẹ. ṣé mo ti kúrò níbi tẹ́ni kí n má pẹ́. ẹ máa gbé òṣì tó ń bá mi sọ ṣé wàá òkè ṣá. mo mi ọ́nẹ́tì bàbá yẹn ò lójú tì rárá o gbogbo ìgbà ló máa ní kẹ́ máa bá wọn dáná kẹ́ máa bá wọn ṣe bẹ̀ ṣé wọn ní fámìlì tiwọn ni. lọ́bẹ̀ lọ owó èlò ń bá a fà ṣó ti yẹ ìsìn wò ó ṣó fẹ́ gbọ́ mi wò ó bó ṣe lọ yìí ó máa padà wá ó máa rí wa bá ni kódà gan ibi tó wà ibi ìgbà ló máa kú sí kó lè lọ sójà kó lọ bá mi wà kọ́ ti mọ ohun ẹ̀ ṣó ti gbọ́ ń sìn òpònú kí ló kù ẹ̀ ń bẹ̀ nù ẹ bó ṣe wí èèyàn ọmọ yóò máa ná pọlọpẹ ó ná pọlọ ojú ọlá ó máa ọjọ́. kí ló ṣẹlẹ̀ dárí àti ọmọ. àwọn náà nìyẹn because dárí wo lánàá wọn fi kẹsì dárí òkun ìjẹun kí tẹbá gbé dárí ṣe ń ṣe can you imagine wọn bẹ̀rẹ̀ sí pariwo. kí ló máa ń ṣe dáàdì at some point i just mo kò máa wọ pé ṣé dáàdì kan ló bí because àwọn gbogbo wa tó máa ń wò gan sẹ́yìn fàfi bí ìbàdàn yẹn pé kò tẹ̀ pọ̀ ok kí ni kàn bí ẹ̀wọ̀n gbọ̀ngàn kí ni kàn bí ẹ̀kí ni kó rẹ̀ bá dì gbọ̀ngàn gbọ̀ngàn ó dé ó délé o expect pé kò bọ́ oúnjẹ ó wàá bọ́ oúnjẹ tó wọ́n bínú àtijọ́ tó ti kó wọlé tó ń bọ́ oúnjẹ tó ń jẹ ìgbà míì ṣé nìkan I don't know ṣé láti ti ń kówó sórí business kan ni àbí wọ́n fún yàn lówó because kò yé mi I mean it's working. dájú kò wọ́n sẹ́ni wẹ̀ ọ́ wọ́n ṣe fi káàbù wọn ṣiṣẹ́ wọ́n kọ̀ tó sí àláti má fún wa lówó ilé mi bí mo wáyé máa ń ṣe nà. Really sick and tired of it. of this. How's Mom's Ferrari though? she's doing fine. What's the jáde láàárín? wọn máa fẹ́ wá nǹkan tí máa jẹ gbà tó jáde lèmi kọ́ ni kí n máa bọ̀ lọ́dọ̀ yín. mọ̀mí sí tí ò lówó lọ́wọ́ wọ́n jáde níbi àwọn fẹ́ lọ wá nǹkan tí ẹ máa jẹ. Mm-hmm. ṣé kò ṣe pọ̀ mo ti fẹ́ ta fóònù tí mo rà fún ọjà. No, no, she won't. She won't try. No, she, she, no, she won't try that. No. She won't try that. No. No, Momo. No, Momo. I know that. I know already. No, that won't happen. Yes, that's the only thing tí mo money monitor you know. Yeah. tí ẹ lóye pé ó máa ń dákú dájú. Hello? Mami, um, eh, mo wà no, mo no, ọ̀rẹ́, mami ẹ wò, ẹ wò, ẹ má ta fóònù yẹn o, ẹ má ta fóònù yẹn, ẹ má ta. Eh, mo ti gbọ́ mo ti gbọ́ máa ẹ má rọ̀ mo máa fi máa rán rántí sí yín ṣùgbọ́n máa rántí sí yín ẹ má wọ̀rẹ̀ wà á mú nǹkan tó bá dé máa fi di weekend at least máa fi whatever I get I will also send to you. ẹ ṣáà má ta ni mo lò ẹ má ta. mo dá mi ẹ ti bí mi náà wá ṣe máa. I'm sick and tired of sitting at home doing nothing. I just need a job to do. I need something to do. Something. Don't come joke sitting doing nothing. You're also your own you're also your own ẹ̀gbọ́n yẹn wàá ṣẹyìn lẹwọn ní báyìí nǹkan tó iṣẹ́ kan tó ṣe lè pé iṣẹ́ tó náà báyìí wàá fún yàn máa ṣiṣẹ́ fún yàn máa dúró sí a lè ti sọ fún mi ti pẹ́. ìgbẹ́ wàá ṣe. ọmọ ìlà àti bá obìnrin ríṣẹ́ òṣìṣẹ́ nǹkan tó lé náà you get anytime but. The only problem with àti máa àdúgbò táwọn obìnrin ṣe máa ń ríṣẹ́ gbà mí nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju ìṣìnà that's the thing. So, What do you mean by that? Yeah, because lóbìnrin bá fẹ́ ríṣẹ́ yes ó easy for wọn because most of the time ọkùnrin ló máa gbà wọ́n ríṣẹ́ bọ̀ I mean man people do shit that's the thing so mm-hmm. uh, you're too young for certain things. Wow. Oh, yeah. Bravo. So, why are you insulating? Say what? What are you insinuating? I don't understand you. Just break it down to me. Kí lẹ mean by that? Ṣé mo kéré jù láti ṣe? Àmín no, you kéré na no, I won't let that happen. It was not really Paris, I won't let it go. And so? Three years ago. Mm-hmm. I know, no, I won't let you do that. See, eh, o kàn fojú wo báyìí náà ni òun fi to akóbi ọ̀fẹ́ kó ṣiṣẹ́. By the time tí when bá máa gbégbé you get the opportunity, you understand what I'm trying to protect you from. It's just, I don't know, I don't want to expose you to this, no. No, you're too young. But um, mo mọ nǹkan tí n ṣe láti insha Allah you are still aiming from getting into our community. right. Yeah. Crazy ones. Tí bá ní ṣe lówó, bọ́dá mi máa wà òkè as in me mi ní depend lórí community. I'll be able to do some things for myself. Ǹjẹ́ mm-hmm, o ní depend lórí ọkùnrin ẹ̀ ṣé community. Show me, imagine, fún ẹ? Àbí? Bro, you are trying. But let me do something. Mm, you are trying. Ìyẹn mi yẹn yẹn ẹ máa mú jìnnà lọ́ni àbí? Wo mm. oh, I'm still on trial with this. I don't know. Wow. Bọ́dá mi ṣe lọ́mọ ṣe lọ́mọ orin àwọn customers kọ̀ọ̀kan ló fún mi wọ́n fún mi tips ní alẹ́ àná mm-hmm. so fún mo sí lẹ́gbẹ̀ẹ́ lórí two k ló kó lọ́wọ́ I'm giving you this oh, so bẹ́ẹ̀ fún mi ṣe ìgbẹ́ ọ̀sẹ̀. You're good. Mm-hmm. Probably so would be a good girl. And wọ́n fi ń bàjẹ́. ṣé bàbá yóò yìí tí ìdè owó yìí ẹ aago mélòó ló wá fẹ́ wọlé tílẹ̀ ti ṣú yìí. ṣé o gbọ́ pé mò ń sọ̀rọ̀ bàbá ẹ̀ yìí tó tẹjú mọ́ fóònù tó tẹ fóònù rántí mi kí ló tẹ̀ lórí fóònù tó tó yẹ tí mò ń sọ̀rọ̀ tó rí pé èèyàn dúró ń sọ̀rọ̀. ọmọbìnrin mi ò mọ̀ ọ́ ti jí irú ooru wo ni nígbà tí bàbá ẹ̀ wọlé tí wọ́n jókòó ìyàkalẹ̀ sí bíbá tó tẹ fóònù. èmi ò bẹ́ dáàdì máa wálé o èmi ò bẹ́ máa wálé o. jọ kí lórí o jàre. wọ́n mi ṣe ti gbàgbé mi. pé. ṣebí ìgbà tí dáàdì wọlé ní ìjẹta kí ló sọ fún yín wọ́n ní torí fáwọn wọlé àwọn pẹ́ díẹ̀ ń kọ́ńplẹ̀n pé táwọn bá wálé kí lẹ fẹ́ ṣe sí. ara ìdá sọ́hùn ó gbé kọ́tọ̀kọ́tọ̀ ẹ̀ sọ́hùn tó bá wá sọ bẹ́ẹ̀ ṣé yẹn wá jẹ́ wípé kò ní wálé ni. mọ́mí ṣẹ́yìn nísìnyí ṣẹlẹ ni gbé mi ẹgbẹrẹ ni gbé yín lẹmí gbóná. ẹ ṣe. ẹ ẹ jẹ́ lọ sùn ọkàn yóò ní wálé ẹ lọ sùn. bóyá kó dà mí láàmú ṣé èmi mo lọ́kọ mi ara tó bá wù mí ni kó fi mí dá. èmi gbọ́ tí tẹ̀bà gbọ́ tèmi ẹ jẹ́ lọ sùn. ìyàgò tó bá wù kó wọlé òun ló mọ̀ kó ṣàwọlé láyọ̀ àtàlàfíà. àti ìdàrà mọ̀ Màmá ikú ṣe o. Ọjà rí. Ẹ kú àtàárọ̀. Àwa ni. Ẹ kú iṣẹ́ náà. Ọjà rí ìyá mi. Mo ń wò pé bóyá ẹ bá fọṣọ tán bí èdè bá fọ tiwa náà. Ah, Kírégún mi ń ṣe tó lóhùn fàárọ̀ jù. Mo lè fọ iṣẹ́ tí mò ń ṣe ni. Ẹ ti bá fẹ́ léyìí tán, ẹ kó ti yín náà wà máa fọ nǹkan tó ṣẹlẹ̀ ní pèmí àtàbúrò mi à ń jáde afẹ́dé second street ìyá tó bá dọ̀la màá gba nọ́mbà yìí lọ́wọ́ níbọ̀ wá so màá pè yín á lè kójọ dáadáa ẹ bá wa fò. ẹ kú iṣẹ́ ẹ rà mà. ẹ dàbọ̀ ẹ ṣé o ebi ò ní pa yín o ẹ ṣé o. bí ọba ti mọ iṣẹ́ ìṣirò a máa ń ṣe gba àlejò. Been so much Domingo. Ẹwà, Wow, that's good. Ọlá bá mú bọ̀. Mami inú mi ò dùn rárá o. Inú mi ò dùn rárá náà o. So bí aṣọ rárá ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tá a gbìyànjú wẹ́rẹ́wẹ́rẹ́ láti rí i pé a rí ọwọ́ mu lọ sẹ́nu lé yìí. Mami ṣé mi ò tí gbìyànjú tó ní ṣé àti gbìyànjú tó ní? kí lẹ tún fẹ́ fait cacher? kí lẹ tún fẹ́ ká ṣe. ọlọ́run kò ṣáàjò kò ṣàánú wa kò sí bákan náà la ṣàṣe máa yanjú ara wa tí èmi bá bí yín sáyé láì tí ì tó àsìkò tó yẹ kẹ́ lọ oúnjẹ wá fún mi ṣé kò yẹ kí èmi mọ̀ láti tọ́jú yín ni bí bàbá yín bá kọ̀ tí ò ṣe kankan ṣé mi máa wá lé yín síta màá ní kẹ́ lọ wá nǹkan tí máa jẹ wá ni mélòó lọ́jọ́ orí yín ọlọ́run má jẹ́ òun láti ṣiṣẹ́ ni láti lè fi tọ́jú yín lásìkò tó yẹ kí n tọ́jú yín iṣẹ́ tèmi yìí ń ṣe yìí ó yìí san àwọn ẹgbẹ́ mi èyí tó tó mi èyí tí ò tó mi èyí tó jù mí lọ ìmí ìfọkọ́tà ìmí ìfọlẹ̀ kiri ìmí ìtọ̀rọ̀ bára iṣẹ́ tèmi ṣe yìí ó yìí san ẹ ṣáà jẹ́ kí n lọ́ra máa ṣe bí mo ṣe ṣe káṣírí ti máa bù ni ẹ̀yin ní kẹ́kọ̀ọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi kájọ máa mánéjì ara wa bá ṣe ń ba lọ kí gbogbo ẹ̀ tó dáa. mami kí ló ṣe ń ṣe báyìí náà ẹ wo èmi fi ogún yìí mọ bónú ayé mi o. yìí mọ bíi ti báwo bọ́dá mi ti ní kẹ́ stop ṣe ẹ má ṣe mọ́ simple as that ẹ má ṣe mọ́ ẹ filẹ̀ wàhálà yìí ti pọ̀ jù we are not even proud of this outside pé ṣé tí mọ́mi wá ń ṣe lélẹ̀ àní kẹ́ má ṣe mọ́ kẹ́ filẹ̀ ah, ẹ jẹ́ lẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe iṣẹ́ tí mò ń ṣe mo tó mọ̀ kó sùn ju iṣẹ́ ẹlòmíì lọ oní kí n má ṣe mọ́ ṣé kìíní kẹrin lọ kó lọ ṣaṣẹ́wó wá ẹ àbí kìíní kẹrin yìí lọ gbàrú wá ká tó jẹun ẹ jọ ẹ ṣáàjẹ káwọn máa ṣe lọ bá ṣe ń ṣe ẹ fi bàbá yín sáàyè tiẹ̀ tó ti yé ah, kọ́lọ́n ṣáà ṣàánú wa ni ká máa rọ́wọ́ mú lọ sẹ́yìn ká ṣì yí wa máa. stop ẹ dúró náà ṣé mo complain fún yín pé ó ti sú mi ni ọkùnrin lèmi náà náà if that is not responsible ṣe bọ́kùnrin ẹnu ẹ̀ lèmi náà wáyé ẹ jẹ́ kí mi náà ṣe náà mo dẹ̀ ti ń gbìyànjú ah ah ìwọ̀nba tí mò ń ṣe I've been taking care of you I've been taking care of my sister mi ò dẹ̀ tún mi ò tún sọ pé ó sú mi náà ẹ ẹ mọ condition health yín o ẹ mọ condition health yín mọ́ mi ẹ jọ torí Ọlọ́run I really don't want you to do this. bọ́dá mi ẹ fi mọ́ mi sílẹ̀ tó bá làwọn fẹ́ ṣe ẹfin wọn lẹ jẹ́ kọ́ tẹ̀fẹ́ nu ara wọn ẹ jẹ́ kọ́ ṣe ẹnu sí pé ẹ̀yin náà làwọn watch out fún o àdẹ̀fẹ́ yín fún wàhálà bọ́dá mi ò jẹ́ complain pé àwọn ò ṣe anything wọ́n làwọn wà bẹ́ẹ̀ fún yín tí ní pé ẹ má ṣe wàhálà cause you know your health mi mọ wíṣí wọn ìtẹ́lẹ̀ fúnra yín wàhálà ṣe ẹ tó bá yẹ pé dáàdì náà yà sí wá sí ṣé dúró wíìtì máa wà lórí ẹ̀yin nìkan dáàdì fi wálé wọn tẹ̀ wọ́n tó bá yà wọn lọ́mọ kan síbi kan àbáwọn oníyàwó kan síbi kan tó bá yẹ pé wọn lọ́mọ lọ́sípítù ni tó ń fò ní kúfọ̀lá dìde àbẹ́rẹ́ ṣòkó dáàdì ní fi wá sílẹ̀ tó bá yẹ pé wọ́n ní ọmọdé police ṣe dáàdì máa ní sinmi ibi tó wà ọwọ́ afẹ́ yìí nìkan lórí pọ̀ aláwa lórí ẹ̀yìn nìkan àdèdíkẹ́ yìí ló mọ̀ ṣe wàhálà àìsàn pẹ́pẹ́ ṣe wàhálà ẹ̀yọ́ màá fún ẹ má ẹ má dàbà sí nǹkan mi o ẹ má ṣe wàhálà mú mi fi lé má ṣe ní tì mọ́. ẹ ṣe máa fàdúrà wọn lọ gbogbo ìgbìyànjú bọ̀dá mi lórí wa kó má jà sásán because this is not because my brother is dead wọ́n fi kí la máa jẹ. ìsàlámù ẹ̀kọ́ kan not come. òun mo fẹ́ pilẹ̀ wèrè àti gbóṣù mẹ́fà tó kù. bàbá ṣèyí náà ló sẹ́ẹ̀dì ilé ìwà ní pé ká kú fún un ó máa mọ bó ṣe máa ṣe oṣù mẹ́fà ìlókù náà wọ́n máa sẹ́ẹ̀dì wọ́n máa fún un wọ́n bá dẹ̀ wọ́n á kó fún un. bàbá ṣèyí bàbá ṣèyí kówó fún ọ. àwọn náà kówó fún mi pé kí kó fún yìí. <laughs> kò mọ̀ sẹ́ni tí ó lè ní lárí mọ́ láyé bàbá Ṣèyí kówó fún wọ ẹ̀yìn torí ọlọ́gbọ́n lèèyàn sì di ẹnu wòlé dáadáa tó bá ṣe pé bàbá Ṣèyí ló bá kówó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ fún òun mọ̀ torí tó bá ṣe pé bàbá Ṣèyí ni yóò rùn gbogbo ilé lọ. bàbá Ṣèyí sì ló kówó yìí lẹ̀. bàbá Ṣèyí ni òun ló fi ránṣẹ́ ah! ránṣẹ́ díẹ̀ lọ. bàbá Ṣèyí kò mọ̀ sẹ́ni tọ́lọ́run wòlé Ṣèyí fún tó túmọ̀ sí pé bàbá Ṣèyí náà ti ní lárí bọ̀ díẹ̀díẹ̀ náà ẹ̀yìn wá dàgbò ní àṣèyí mọ́ra tán fún bẹ́ẹ̀lẹ̀ tí tó yí ọ̀yà sí yìí ọ rí i pé mo kọ́kọ́ wọ ẹ̀yìn náà torí ọlọ́gbọ́n lèèyàn ṣe gẹrun wèrè dáadáa bí èèyàn bá mọ dànsákì òtẹ́ lásìkò tá a wáyé onítọ̀hún ti da sọ irú ọmọ rẹ bára tẹ́rẹ̀ yìí ọ wà dá lókòwò kékeré sí ń bèbè tí ń rí ọ̀rọ̀ àfi sí ń bàrà àdì. ẹ jọ bàbá ẹ jọ lórí pé mo gbà ọ nímọ̀ràn. ẹ jọ kò burú ẹ sáà fi mi mú báláǹsì mi ẹ bá mú báláǹsì torí òun la gbà yín níyín ìyànjú tàjẹ́ kó lúwa rẹ̀ ó sọ̀rọ̀ yìí ẹ bá ń gbówó ẹ ṣeun mo dúpẹ́ o bẹ́ẹ̀ bá ti wá ro ti bí sí lórí ìta tó bẹ́ẹ̀ àgbẹ̀dá mo gbọ́. mo mi ṣé òde ni máa ń sọ kótókótó wo ni máa ń sọ lẹ́nu mọ́. ìwọ náà rí pé kótókótó rẹ. Ah, ah. wọn ò rówó gbà láti jọjọ yìí adàdà kówó fún wọn lẹ́nu wọ́n tún débi wọ́n ń yára láwọn sọ̀rọ̀. mo máa ń láàrin mi àti ẹ mọ̀ pé ìlẹ̀ lówó ìwá ìtẹ̀fipá wọn fún wọn. ẹ jọ̀ọ́ kí ló tiẹ̀ náà wà tí máa jẹ fún mi gbẹrẹ. ojú rí ojú mi olúwa ọba ṣàánú fún mi olúwa tó ga ire látàgbàlá rẹ̀ ṣáàní mo ń fẹ́. wo ọkọ mi. yes mom. tó bá ti pọ̀ nípa ó ti kí ló dé ṣebí ni wọ́n ń kaṣọ bọ̀ ẹ jẹ́ ń fọ wọn papọ̀ náà. ẹ wọn kò bọ ìwọ tí ìwọ ṣe yẹn kò sàn kó máa lọ ní ìfẹ́ káwọn tó ń bọ̀ láti ibi iṣẹ́ kan bá ẹ ń bì kó máa lọ lè kó lọ sóúnjẹ lẹ. ṣé lóòótọ́ so ẹ̀ṣẹ̀ wà nù tí bàbá wọ́n mi faṣọ that's not a big deal èmi àfẹ́lẹ́ ìtọ̀ ọ̀hún máa dáyìn dáyìn nìkan àfọ̀ kò possible àjọ máa fọ́ tọ́ ni. ó dà ṣe kíákíá ó lè lọ ṣóúnjẹ o ó ti gbọ́ ọkọ mi ó ṣe é. Ibi ló tẹ̀lé rẹ̀ ẹni mò ń fẹ́. Ṣàánú fún mi, Olúwa, ó bá má gbàgbé mi olúwa ọba. torí òbí tó fọmọ sílẹ̀ ọjọ́ alẹ́ ìyẹn ló fi ṣeré. ojú rí ojú ti rí. Hello, you didn't tell me you're a copper. wọ́n ti rìn mú kò rí pé tá a bá ríra wọn náà wọn náà máa sọ nípa yín náà ṣé òògùn kan mm-hmm. ni a máa sọ tí chat ní kó ń ṣe gbogbo nǹkan náà. ó oh. wait kí ni òun ṣe ń bí báyìí náà kí ni òun ṣe ń bí. mom sí lọ́rọ̀ mi níṣẹ́ dẹ̀ ní other side ni mo lọ. wait are you are you saying your mom stays around you. Mm, yeah very close but what are you doing here. Ah! That's in the third street from here. That's my house now. Are you for real? It's one been here now. So èmi àbí báyìí ló gbé. èmi àbí ni èmi náà ń gbé náà. mi ì dẹ́bẹ̀ ìpàdé rí. máa bù you know what I just think now small ọ̀sáré rò ní pé thank God I met you okay. since I'm staying around you ọmọdé mi yẹ kú náà. mọ mi rin mi ṣe náà mo ní láti attend sí ẹ náà. rántí mi you can explain to mom say that you saw a friend. and so I can but not now I'm going to mom six side. Eh! course that. Hey, eh, Obadokomi. Me love. You are going to my house. Come today. I'm not going. Today, I'm babe, babe. Today you are going. Today you go to my house. Ah, you are going to my house. All right, let's try that Oh my stubborn. Oh, what's up, man? What's stubborn? What's stubborn? síbẹ̀ àwọn ìmọ̀ àárí. ẹ àwọn tí wọ́n gbá síbílẹ̀ mi pọ̀ so mi mọ ẹni tí ẹ ń sọ nínú. ẹ actually wọ́n wọ́n sọ̀rọ̀ abẹ́ wọn lómi wọ́n lómi lára dé wọ́n wà light skin. oh èyí lọ́wọ́ ìmọ̀ tí wọ́n gbé wá. yes yes mi ni first one ah, that's good ẹ ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ lọ́hùn pé wọ́n tètè gbé màmá wá sí ibi báyìí ṣé ẹ mọ̀ wípé màmá wà asthmatic tẹ́lẹ̀ wọ́n dẹ̀ tún ní diabetes. ní àmọ́ pa ti asthmatic condition wọn but ti diabetics yẹn na. so ẹ tiẹ̀ mọ̀ pé wọ́n wà asthmatic lẹ́dẹ̀ẹ́ expose wọn sí strenuous and you know, dusty activities i, I mean àwọn iṣẹ́ dẹ̀ fún màmá ṣe yẹn ó wà despotic sí ẹ̀tún ó dangerous now. Eh, eh, thank, you for even providing that. Eh, so um, kí ni kí ni bills wa. bills ah, ẹ má wọrí nǹkan ṣe é rí àwọn tó gbé wọn wá wọ́n ti san gbogbo hospital bills wọn in fact títí kan owó oògùn tí a máa fún wọn níbi bíbá yìí. but doctor how is she feeling now. now fọkànbalẹ̀ she is getting better if not i wouldn't have stand and be talking to you guys. ẹ jẹ́ kí mi bá yín tẹ̀ ẹ́ kẹ́yìn tẹ̀ fi di mímú náà èmi á lè wá nǹkan mi jẹ ó tù ìwọ ni kó lọ tẹ̀ kó jẹ́ ìyá tí bá mo bí sì máa yó díẹ̀ ká fi ṣe tó bá ti ewu ìwọ ni kó lọ ṣe. Ah, ah, mú mi tẹ́mu kẹ́ máa lògùn yín ẹ máa mú mi ah, rárá o ẹ ṣe máa ní kèmí jẹ ẹyin jẹ èmi àwa òkè máa sort ara mi out ẹ ṣe jẹ náà ó dé lọ bá yín tẹ. ṣe bó ti ó sì sọ díẹ̀ àbí ẹ lọ tẹ̀kẹ́mi àti ẹjọ́ jẹ àjọ hmm. jẹ tó bá ti wá jẹ tán wàá wá lọ dùn ìgbọ́ ẹ̀ bóyá máa rí nǹkan kan fún wa kò ṣe ọkàn mi mo máa kẹ́wọ̀ náà níbi òun pa wá lágbára mi. Ọmọ ta ò kọ́, agbélé ta kọ́ torí òbí tó fọmọ sílẹ̀ ọjọ́ alẹ́ ìyẹn ló I need your help. I don't know how to say this, but I need your help. I need you to come to my rescue. That's enough. nítorí ọ̀pẹ fún tìmí ẹ̀tọ́ mi ni kí n ṣe tí n bá ní what are we friends for kí ni a jọ̀rẹ́ fún ìwọ̀nba tí agbára mi bá gbé i do it kò sọ̀rọ̀ tí yàn máa ní tí yàn ní ní assistant ara wọn so you don't need to beg me or stress yourself over this. Sure. It is my responsibility to do it. I'm very sure. Nítorí èmi ṣe wá fún àwọn ojú, I'll do it. But you know something. Let me get in and check if I can put more things together. So, you know I'm still up, I don't really have much, but I'll do whatever I can do to help you. Holla upon me, my shield. Where are you? Come to me. Holla upon me, my shield all around me, my shield. Where are you? Come to me. All around me, my shield. Where are you? Come to me. Go back. Sorry. Rotimi. Just sang now. Ohun ni mo gbọ́n sí lọ. You hmm? are so good. Oh, thank you. Yeah, I love music. I'm a lover of music. Rotimi. Ah. Iwe Umori cover, you know, you are so good and talented, for goodness sake. What do you. Were you the funniest thing? You know, I make sounds too. I have a small studio I own. Are you for real? Not like me, because it just a small section in my own. Maybe by now. mo fi ń ṣe studio wow did you tell me. nǹkankan ah. ni wọn mọ sí. o keep secrets, jù ọ. Not. tí mo ń sè ni. bóyá kò máa wá sílẹ̀ báyìí ó sì ń lọ. I come for rehearsal, Kajuma rehearsal, Kajuma mix beats. And what do you think about that? Wow, that's a lovely idea, Adam. So thoughtful of you. That's a wonderful idea. I can come over, like, if you want me to come every day, I'm available. So I used to be like, yeah. So I'm thinking maybe we should go for Wednesday and Friday for rehearsal. Not bad. Yeah. You're comfortable with that? That's good. you go parí tì mọ́ fast looking fast I don't have much, but I need to. Uh, information so that you know I, consumer, suffer. I wish I could do my best right now. You know, to break out and function. I think that we will do alcohol. Oh, oh, Lord, oh, God. Lord, oh, God. Lord. Oh, <laughs> I give everything to you. Cause you are my great God. What's it? This one. What's your answer? máa ṣe mo fẹ́ máa ṣe ṣùgbọ́n máa ṣe tó When there is no way, you come for me. Okay. You are there for me. You always support me. You are there for me. You, you, you, you, you. على صفاتي You less about me. You you holler about me. Okay. You holler about me when there is no way. Yeah. And as you can see, yeah, wait, yeah. I can. You like it? Yeah, sure, sure. Continue. Mm-hmm. Oh, yeah, yeah. me continue? Yeah. Okay. When there is no way, you call for me. When there is no way, you come for me. You were there for me. You so. Okay, what was that? Come on, stop. Are you okay? Sorry, sorry about doing this? I'm sorry. I'm sorry. i need to go now. Why? I just need to go. Shooting, chill. Shooting, binu. That was not intentional. Má bínú now. Okay, I understand. I just need to go. Oh, you're getting n ti máa lọ bẹ̀ ní kọfí pé kí n dúró díẹ̀. Má It's alright. Má bínú. See you later. Rántí mi. àpọ́nlé díẹ̀ díẹ̀ lára ń fẹ́ o ṣàgbọ́ ẹ́ eh, ta ló pòṣe nù yín torí pé mo wò pé mo nírú yín ni sẹ́mi là ń pòṣe sí kó tó ṣẹ̀kẹ́ sóńdẹ̀ bí abíyá mùsù èmi lọ ń pòṣe sí kí bá ṣe pé mo wò pé mo nírú rẹ ni ìbálòpọ̀ eh, púpọ̀ ìgún ọ lẹ́nu ni. ẹ̀wẹ̀ mọ̀jẹ̀ ń dóònù àpẹnu ṣe rí owó ná owó ná yín ti ń di lemọ́lemọ́ nu ilé kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe mọ̀ pé tí nẹ́pà bá wá sádùúgbò yìí tó bá jáná ṣe mọ̀ pé ẹ̀rí láì fi pípọn ojú mi o ẹ rí bínú mi ebi èsì dédé bínú sí ẹrí lédè ń wò yìí ìyá mi ń kọrin má jìyà kó tó kọ́lé yìí o àwa mẹ́sàn-án ni ìyá mi bí kí gbogbo wọn tó gbé gbùrù gàjà lọ́pọ̀lọpọ̀ àdúrà tẹ̀mí ṣe ló jẹ́ ní dogún ilé yìí tí ìbá ṣe kémi bá jẹ́ ni tó súnmọ́ lọ́run èmi náà ò ti lọ torí irú yín báyìí ni. orí tẹ bá wà òkè ni ẹ ní dúró síta kẹ máa pariwo lé wa lórí ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n bèrè question kan lọ́wọ́ yín ṣé ẹ máa embarrass wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó sanwó náà ni àbí kí ni gbogbo embarrassment eléyìí náà. Ah. Ah, ah ọ̀rọ̀ mọ̀ dáńtọ́ lẹ́nu rẹ kó tó dé tẹ́lẹ̀ bí apẹ̀rẹ̀ gúri ọ̀lẹ́ bàbá bá rẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀. ó dà tó bá wá níbẹ̀ ẹ san owó ọ̀hún. bàbá báyìí tí mi nàìjíríà jẹ gbèsè náà ilé lajẹ ń tẹ wá ń pariwo tẹ ń pariwo báyìí òkè tẹ bá ti pariwo ṣe sáwọn ará àdúgbò ló fẹ́ bá yín sanwó ni. Mm, ó dẹ ẹ má bínú tó bá dìrò lẹ́yìn ní ẹ má jẹ́ kó wo náà yín kọjá déédéé ìwòyí ọ̀la. ó tiẹ̀ ti sú mi fún wọn tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n dúró síta wọ́n bẹ̀rẹ̀ sí ní tayín bíi ti wèrè wọ́n pariwo pé kínní ṣe máa embarrass wa tẹ́lẹ̀ ká tó fún yín lówó ẹ kò yẹ kẹ́tì pé àwọn mága wa ni ò sanwó mága ni ò tí ì sanwó tó bá sanwó ń sin a máa fún yín lówó but à ń jáde lọ sí mo dẹ̀ ṣọ́ọ̀bù tá a bá máa fi dé a máa kówó dé a sanwó náà yẹn a tún bá yín fi sí. bí èdè bá bá jánu olórí ibú lẹni tó bá sọ̀rọ̀ yín fún mi lẹ́yìn àbòsí èèyàn pọ̀. mo bàbá bá wọ̀ rí kílẹ̀ fẹ́ wọ kàrà fún ni o. bísà ni nǹkan wa máa bá yín fà. ń pátá ọdún kan àbẹ́ ẹ̀rí tí ìbàdí pé ìyàwó olúwa rẹ̀ náà sí. bàbá sì yí kọ́ yìí. ẹ mo jọ ọdún lójijì karambani tó bá ṣe pọ̀ mọ̀ pé mò bẹ ní àyín ni ọ̀ọ́ni wálé bàbá ṣèyí kí ni tí ń dà ọ́ láàmú. bọ́yá bá mú téèyàn ò bá funfun tẹ́rì bá ṣẹ̀ tó nítọ̀hún òjì ọ̀lọ́ babaláwo ní òfowó ń tọ̀hún dàkọ̀ mu o ọ̀rọ̀ rẹ fàmójútó ọ̀rọ̀ rẹ fàmójútó jọ kí lọ observation yẹn bí ìdìbò jalili hmm? jalili hmm? mo fẹ́ bi ẹ́ léèrè question kan lẹ́ni tí mi ò bi ẹ́ rí látijọ́ tí mo ti ń gbénu léyìí gbogbo akọ máa ń pè ní landlord landlord landlord but èmi mo mo mo mo mo ń observe nǹkan kan jọ̀ọ́ fẹ́ kó dẹ̀ jẹ́wọ́ fún mi please wojú mi wọ́n kọ́ ló ní ilé yìí o jẹ́wọ́ hello hello wọ́n kọ́ ló kọ́ bàbá mi ló kọ́ mo ń sọ náà <laughs> ó sì dá mi lójú pé adùn jẹ bí ogún ìyàwó sòrò jẹ bí ogún bàbá. o play role ẹni tó nílé. èmi ò play role ẹni tó nílé. bẹ́ẹ̀ni mo ti get pé wọ́n kọ́ lóní létí pẹ́ but mi ò lè confam ọ̀nà mi dùn pé ẹnu oníkan láti ń gbọ́ pọ́n so ti sọ jáde nísìnyí hmm. lásìlá so jogún ẹ̀ ni. Eh, mo wá dúpẹ́ èmi dúpẹ́ pé mi rí lé jogún torí adùn jẹ bí ogún ìyàwó ṣòro jẹ bí ogún bàbá tó bá ṣe pé bàbá tiẹ̀ náà bá fi blọọkù kan lé lẹ́nu yìí ní báwo ni ìgbésí ayé rẹ ò bá ti rí. báàmì ò ní táìmù láti kọ́lé. bàbá rẹ ò ní táìmù ni. àtọ sọ wàrà ayé rẹ lódì. no no no kò jọ sọ àìmọye tó ní táìmù láti kọ́lé bámi n'ita ní táìmù ẹ̀ ni. wọn ò ní táìmù rẹ̀ mi ó gbogbo téèyàn bá ń wù béèyàn bá tí bá olúwa ẹ ni. so yí ọ pé ọ tọ́jú ilé iṣẹ́ kì í mú lọ́kọ láya kó mọ̀ràn mọ́ ń bẹ lára ti ràn ìyàwó o ẹ wá dákun ẹ yín o. kí nǹkan tó rí tó fi rò torí ilé ni pé ń jò ní ẹ̀yin ò mọ̀ pé mo dúró létí wíńdò yín gbogbo bíyàwó ti ń gbé pé kọ́ ìyá ṣèyí ló wá sọ fún ẹ pé mi fóun lówó oúnjẹ ni àbí báwo ló ṣe gbọ́. mo fi ti ara mi gbọ́ ni mo lè ti mú gìrì ni. ní táìmù tó ń ṣépè. bẹ́ẹ̀ ni. o listen ṣépè like seriously. okay um, àìfún lówó yẹn ń lérí sí i àmọ́ sọ́ọ̀tì àwọn. ọlọ́run yọ ìyá ṣèyí tó bá yẹ kó kò nínú àhámọ́ ilé tí mo fi sí yẹn tó wá bá ẹ ní fúláàtì tiẹ̀ tó ń rojọ́ fún ẹ pé ọkọ òun ò tọ́jú òun èní nìbá jáde mi ṣùgbọ́n ó ti jẹ́wọ́ pé ìgbà tí yẹn ń present èpè òun ló fetí kò no problem ó dà bẹ́ẹ̀. bàbá àṣeyí bàbá àṣeyí ìṣẹ́lẹ̀rú ṣẹ́yọ hmm. ayé ń ṣe àpérò ta ni ò mọ̀ pé tó lókun bá dé kò sẹ́ni tí ò ní gbé lọ ìṣẹ́ kì í mú lọ́kọ láya kó má ràn mọ́ tó dìgbà tó rí ibú rẹ̀ bá tún ràn wọ́n mọ́ sọ̀mọ́ bó ti ràn ìyàwó rẹ̀ àbámọ̀ kó ràn. yorùbá ń jọ ẹlẹ́nu mo dẹ̀ ń observe nǹkan kan àǹkárá ò bá ẹ láàmú each time tó bá ti wo àǹkàrá ló máa ń overrule ṣó ti yẹ nítorí tó bá ti wo àǹkàrá báyìí ló máa ń jam talk tó kì í mọ̀rọ̀ sọ stop ẹ̀ sẹ́mi o ara ẹ̀ ti lé ń bí ni mi ìwà fi àgbà mi wọlé o mo fọlọ́wọ́ bá bẹ́ẹ̀ o njọgbọ́ i'm a professional driver mo ń gbé àìmọye èrò tójú tiẹ̀ lọ wọ́n fún mi respect mi mo fọba mímọ́ bẹ́ẹ̀ ni o njọgbọ́ báyìí kò jù bẹ́ẹ̀ lọ a ní exposure jura wa lọ o mo ń gbé lọ́yà mo ń gbé báńkà mo ń gbé dókítọ̀ as a driver jẹ́ kó rí ẹ̀ papọ̀. ẹ̀rẹ̀ àwọn obìnrin pé ìjọ mi wọ́n tí mo kàn ní sọ fún ọ náà ni pé ìmọ̀ràn mo gbà ó sì ti fẹ́ gbòdì lára rẹ nu wá dákun máa ń jíṣẹ́ fún ìyàwó rẹ ewu tí ń bẹ ń bi ọwọ́ ọ̀tún tan báyìí ó ti ṣe ròdèròdè kọ́ má fi pílìnì gun o. báwo lè mo rí ewu ìtàn ìyá ṣe. ẹsẹ̀ bíbí mo ti rìn pé kí n wá bá ọ̀tún ìsìn olówó ilé ni mo ti fojú kò. orí ẹ̀ bẹ́ẹ̀ ewo nítan ya ṣe mm, mo ṣe rojọ́rò. ayọ̀ ni èmi ayọ̀ ayọ̀ ni tèmi. Oh, i you? Oh, are you me? How you feeling it? Sure. Are you? Are you me? Are you? Are you me? Oh, i you? Oh, are you me? ayọ̀ ayọ̀ ayọ̀ ní tèmi ayọ̀ ayọ̀ ní tèmi Oh, ayọ̀ oh, ayọ̀ ní tèmi ayọ̀ ayọ̀ ayọ̀ lèmi ń fẹ́ ayọ̀ ayọ̀ lèmi ń fẹ́. Ohayom, Ohayom, Nitsamim, Hayayom, Hayayom, Hayayom, Nitsamim. Let us now. Come on, try it. Ohayom, Ohayom, Nitsamim. Hayayom, Nitsamim. Come on, I cannot stop. Come on, stop. I cannot stop. If for come on, stop. because bó ṣe ń sọ wọn pé o ti ń sọ wọn ìwọ ọ̀hún sí mo ń ṣe láti control ara mi i don't wanna get pissed kò sí rántí mi ò ń bí mi nínú inú ẹ̀ ń bí mi ah, wait ṣó dé ni ó pè mí ní ṣó rí pé mo gọ ni ó bọ́ sọ ń sọ gbogbo ẹ̀ ń sìn ń sọ ó ń dùn ní ẹnu ẹ̀ bó ṣe ń sọ do you think i'm dope or i don't know what i'm doing. kí ló ẹ mi rántí fine i know it is you. well fine fine we are dating or we had a thing. Do you understand me? You are, the thing. <laughs> But I can still remember the other time we were about having this sort thing. So not as if I, I was enjoying her because all I was in all I was I was doing anything special. Why it? So you know why did you say no? And we did it just once. just and there was no mutual connection between us even when we so I you're so stiff and fine, fine, fine, fine, fine, fine. I was the one who. I was the one that dis, um, Oh, that is virgin Jew. Fine, understand. I know me very well. You know me, Akiola. You know I'm a good girl. I don't know you. Because what's up with my man, God? Are you telling me that now? What how do you want me to go about this? I don't know. You don't know. Because every time what you do, what you change from my way, or they come near you. You just come from nowhere and and and and and mama doing for boy. If I need and and and. Now tell this to me, Akiola. Are you blaming me? we can do so that we can sort this out. I can do it alone. I can't. I can't. Mm. I mm-hmm. can't do this alone. What should we do? This. There's no we. As in, there's no we. I, I don't know where you get this pregnancy from. Ah. I don't ah! know where you're pregnant. I don't know. but what I want to say is, I don't want you to see me as a bad person. I'm not a bad person. I'm not a bad person. But junction ti àwa me. I know something, I know something, I know, and I'm very, very sure of this. I'm not responsible for You are! There's nothing you can do about it. Please don't do this Don't to touch me. me. Please don't do this to me. Domestic violence. Don't do to me. I don't want to do What do you want me to tell my parents? I trusted you from the onset. Please don't do this to me. What do you want me to tell my parents? My brother too. is going to kill me. Ah! But this pregnancy is not mine. Please. <laughs> And you know something, once, once you are through your drama, once you are through and you decide to go and give the pregnancy to who impregnated you, you can leave my house, shut my door, go. <laughs> I don't want to do anything. I don't know. I want you to just shut my door and get, and get out of my house. why are you disturbing me mo mọ̀ wà ní studio why tó ń dá mi láàmú Kill kí ló oh really jọ kí ló tó ń pè mí gan why are you calling me. Oh, yẹ kí n gbé call ẹ after you stole my pride and you still want me to talk to you that's not possible you know honestly Oh, wọ lè control ara rẹ ó mọ̀ anyway move ti gbọ́ ẹ o kí la Oh, no, no, no, no, no. You know what? I'm so, so busy right now. I'll talk to you later, okay? Come, we're going to stop. I feel so blessed because you give náà maintenance yẹn ló ń sáré lọ ṣe àwọn kan but màá check ẹ̀fọ́ ra mi sìn tó bá di pé bí wọ́n kò wọ́ pàdé àmà change room fún mi. wá mo, wà lọ. ìjọba mo mo mo máa tẹ̀lé right away. màá yẹ tí máa ń lọ ṣá. ok. iṣẹ́ kí mo wà lẹ́nu ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀. ìwádìí ni mo wá. definitely ṣe ti máa rẹ́ lómi ìgbà. Язык я не знаю. Очень дай дорого. Генки дорого получил. Mo fẹ́ lò ó. Ẹ o fẹ́ lo owó ẹ̀ wá dẹ̀sọ̀ pẹ̀lú owó ṣe. Mo lè fún mi náà máa ṣe wáyé pẹ̀lú ẹ̀rù tó tẹ̀lé. Mo lè fọ́ lówó ṣé fẹ́ lò fẹ́ fẹ́ kí n fọ́ lówó dàbọ̀ fẹ́ kí n yẹ lówó olómi méjèèjì. Mo dáná ìyá mi. Oní náà lè fi dáhùn ẹsẹ̀ ṣùgbọ́n mo ní láti dáhùn ẹsẹ̀ máa lọ. Bí iye lò láwọn fún ọgbà ẹ̀yọ́. Five thousand. Mo kọ́ tẹ̀lé mo ṣe wáyé ẹgbẹ́ ìfara mi ló pọ̀ sí kejì mi kó owó kan sí mi náà wọ́n mm. fẹ́ pẹ̀lú eh, ẹ̀kọ́ so because ó dà pé ọwọ́ mm, mi òbí ni láti mójútó mọ́ ṣe ti gbọ́ lọ gbé mi jẹjẹ pẹpẹ soup. ṣé ti alẹ́ tí mo sọ. ẹ nà tó bá ń pòdè ní padà wá bí àpò fún mi lówó tí mo bí ẹ owó aṣọ tí mo bí ẹ bí àpò fún mi. my dear ǹjẹ́ mo promise yẹ kí n fail rí. o ò fail rí bébí lágbára ọlọ́run tó bá di six thirty mo máa gbé ẹ à ń lọ jẹja ṣé wàá rí tówó aṣọ àwọn ọ̀rẹ́ ẹ tó sọ. wọ́n fún ẹ níyẹn lálẹ́ tí n bá ti padà dé ibi tá a ti fẹ́ lọ jẹja kátẹ̀ tó lọ jẹjà ni máa rí ìjòwò aṣọ fún ẹ. ọ iṣẹ́ ọkọ mi ò ṣe òṣè òṣè wà pẹ́ fún mi ìwọ nìkan ló dé kò síbi tó lọ. torí kíní ìgan ò ṣe é jẹ tán. <laughs> bébí mi ò kókó tó ṣẹlẹ̀ kọ́kọ́ wo bébí ẹ̀ náà ṣé mo kó sí ń jẹ mí látijọ́ ẹ̀ kò tán kó dẹni tán fi bẹ́ẹ̀. <laughs> ọmọ tó ṣẹlẹ̀ tó bá pọ́ lọ́n fúnra rẹ̀ ilé aláwọ̀ kó gbọ́ <laughs> mo fẹ́ máa gbénu rúmà lè palọ̀ yìí. ó yí àyè wà ń bẹ. kíkan máa yọjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé hello baba god ṣe <laughs> bá need service me. mo wà ń bí yìí o. bo <laughs> ọkọ mi ṣe ló ibú bọ ọkọ mi àná yẹn kò mọ bálò kìíní yìí. ajá sọ̀rọ̀ ẹ kò lè wọn Ọlọ́run ní kẹwọn. bébí mi jọ padà wá o. máa wá tẹ bọ tí màmá wá tí màmá wá. Hmm. mi ò ní wá síbí wàá pàdé mi junction ni ṣòtìyẹ torí ó lè tó nǹkan bíi six thirty táìmù adẹ ti lọ ká lọ jẹ ẹja táìmù ní jẹ màá dẹ fún ẹ lówó aṣọ rẹ kò tó wà lábẹ agbélẹ̀ta kọ́ta torí òbí tó fọmọ sílẹ̀ ojú alẹ́ ìwé ló fi ṣeré ojú rí ojú ti rí. Yeah, what's up? I'm fine. Ah. Báwo ni mo tẹ̀lé? Kí o, níbo lè rán mi o? Ẹ wá estate ni. Ẹ mi ò lè wá estate torí mi ò kì í ṣe wáínà. <laughs> Studio lè lọ. Báwo ni mo tẹ̀lé? Anyways, rántí. Olú láti para Wow! Oh, that's good. Wọ́n parí máṣíìnì lọ́wọ́ ni mo fi So watching blast there mo gbọ́ mo feel vibes yẹn but unfortunately mi mọ̀ wáyé ó sọ pé òun lè fún mi. but why bro what happened. so Look now. Look at you ojú ẹ ti change. I was just joking it's a bag ó wà mí báyìí take care. wow mm -hmm. that's my brother. mo fi gbàgbé gbàgbé lórí. Uh, yeah, I was in the studio, but then I wouldn't want to let the cut out of the back. I want you to listen to yourself. Okay, so. Why Mommy, I'm a lover of sweet by the Ọmọ yín ló kọ́ ọ, ẹ láìpẹ́. Ọ̀dà mi ẹ̀ dúró. Òru àwọn ẹgbẹ́ òkè ń jẹ́ kí ìyànjú. Wọ́n jẹ́ kó calm down, wọ́n jẹ́ kó yẹ. Exactly. And um, very soon, by the time it's around, you know, if you hit airways, my kid sister Oluwarotimi is gonna become a superstar. Exactly. Give me high five for startup. You mm-hmm. know. Yeah. And I'll become your uh, garden manager. Yes. <laughs> Sir. well, as the manager, okay. Mama gba say seventy percent and thirty percent Wow. to wow. you. No like calculation, like go balance. Yeah. I notice go balance. Uh, go balance, come. Are you the one singing? Okay. ok hmm? àbúrò tèmi ló ní talent hmm? tí ó bá ń dùn ẹ́ kí ìwọ náà lọ bá àbúrò ẹ̀ tó ní talent kó gba seventy percent you know I'm happy for you. Thank you, bro. Mommy. <sighs> I like her now. Long may mean the world. Uh, there is short life at the end of time. kí ló ṣẹlẹ̀. àbúdà ló ní ìyá mọ́tò la gbé débi sí i. wà á sọ̀rọ̀ mọ́tò ló tó kú òní. àbí bá jọ gbé débi ni èwo níṣẹ́ mi wọ mọ́tò ọ̀rọ̀ ṣẹlẹ̀ báyìí sí i náà. àgbẹ̀ àwọn ìlà tó ń tọ́ la. kí wọ́n ṣẹlẹ̀ báyìí. àgbẹ̀ àwọn ìlà tó ń tọ́ la. náàbà náàbẹ̀ let's go let's go let's go. Take up on the Bible. Get out! Now! Line up flat! Line up flat! Okay! Line up! Line up! Okay, I don't know how to play. Oh yeah, secure the bag! Secure the bag! Movement! Movement! Secure the bag! Come back! Come back! Come back! Movement! Let's go! Let's go! Let's go! Come back! Come back! Come back! Yeah! Mata minha! Mata! Mata! Yeah! jẹ́ mọ́tò mi o. ẹ mọ́tò mi mọ́tò ní mọ́tò jẹ́ mọ́tò. retí náà tọkàn fi máa ṣe èyí ti pẹ́ o ìgbà wo ló máa dá ojú rí ojú ti rí. ọpẹ́ ló yẹ ká máa dùn àwọn tó yìn ìbọn tó gbé mọ́tò lọ ìbọn tó yìn tó bá bá yín kọ́ ẹ wò ẹ kó ìrònú kúò nínú tó wà nílẹ̀ yìí o ẹ̀mí ló ṣe kókó o ṣé ẹ̀jẹ̀ ti sọ fáwọn ọlọ́pàá kí ló ń wí. mo sọ fáwọn ọlọ́pàá àwọn olè gba mọ́tò lọ́wọ́ mi lẹ́yìn àwọn àṣẹ investigation but mi ò tí ì mọ yíyà tí wọ́n máa mú èsì wá. ga o àti irú eléyìí ọlọ́mọ àmàjẹ àmàrí wàhálà tó máa kọjá ẹ̀mí wa kẹ. Ah, àwọn ọmọ fẹ́ bèrè pé ẹ̀kọ́ kan tó lù mí lójú. ẹ gbọ́nu ṣé pẹ̀lú pásẹ́njà tẹ gbé làwọn olè gba mọ́tò yẹn lọ́wọ́ yín ni àdúgbò bo gan-an ló ti ṣẹlẹ̀. àwọn pásẹ́njà ò tiẹ̀ lè wọ́n kó wọn lọ wọ́n ti rù wọn lọ wọ́n lè rù wọ́n lè ṣe pásíńjà bó ṣe ń wọ̀ prayer tèmi ni pé ọjà bá ń gbé mọ́tò tèmi àbí kí n fẹ́ máa fi jẹun. ọlọ́wọ̀n ṣe ìyàlú àṣẹ. ìbéèrè tí wọ́n kàn ń béèrè gan ó ń pè mí lẹ́nu àwọn ọlọ́pàá gan tí wọ́n ń ṣe investigation tó jẹ́ yíyà mi àti mò yíyà táwọn yẹn máa máa bọ̀ wá àwọn gan òyìn tarogéètì mi tó yìí gbogbo ṣe ń béèrè question yẹn ṣe blood pressure mi tó rise. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ má jẹ́ kó rise ṣé gbóúnjẹ wá. má jẹun ilé ìkínkù ah. tí bá ní mọ́tò mi ní jẹ́ dùn. lẹ́bàá ní mọ́tò. mọ́tò tán jí gbé eh. kí má rí tilẹ̀ ní mò ń jẹun orí mi yìí. tó bá jẹ́ oṣù méjì náà lẹ tó rí mọ́tò ẹ ní jẹun. ṣọlẹ̀ òkú yẹn fẹ́ dọ́dọ̀ yàrá sí mi ò ní ní sá láti mọ́tò ọ̀pẹ sọ̀rọ̀ tí ẹ̀kọ́ máa ń sọ. Òbí ẹ̀ nígbà tó yẹ kó jókòó síbi kan bá mi jókòó o serious cover. ọ̀rẹ́ àkùsọ bí mo ṣe bẹ̀rẹ̀ tí ẹ fi dá already bí mo ṣe bíríkì lórí fọ́ọ̀mù mi need help mi pẹ̀lú ọ̀rọ̀ single àbúrò mi tí wọ́n ṣe release. I made mention of that also. Yeah, so um, everything that you can do because no of course you guys are capable yeah. because blogging is one of the artists currently with crazy news and just Okay, She ti yín nìyẹn. You know, so thank you, thank you for that. Everything The value she every strategy the value put in place láti push up. I need you on this. Okay. The only thing kan ni pé mi ò lówó but see, early back if this goes well, uh, mo fi ń dá yín lójú wípé èmi náà máa mú Ìyẹn ò ṣe problem due to him pay first time but we can work on any amount you give us for something appreciative Sure. Ah, definitely èmi náà mò ń ṣe mò ń ṣe ìwé ìbò tẹ bá tẹ bá ṣe dáadáa fún mi ní ìtàbà rà àǹfààní gbogbo náà ló máa jẹ ìgbà tí èmi náà lè recommend the more people and látara yín náà just like you done for other people àbúrò mi náà àti teach you something of great. Uh, thank you sir uh, please can I have the money sir. Ah, <laughs> owó ni ti ṣe àbíbí sójà. òun ah, eh, náà la fi ń ràn mí lọ. ẹ mú mọ ẹ mú mọ ó lè dáná ni. ẹ jẹ́ kí n ṣe transfer Okay, but the, ọ̀nà bàyẹn lọ́wọ́. Let me the. Eh, ah, network is strong But definitely go tó the the next one hour dáadáa. Ìgbà tí wọ́n kọjú. Before the next one hour, ah, ah, I will, I will try that. Màá kọ́

Savior? No, my name is Kowa, alias Shakira. Anyway, I've listened to your song and we really, really love it. I'm glad you love yes. it. You really tried, to be honest. In fact, we were management, we were not go, and they love it as well. To the extent they see you, what go, only wow, who is that girl? But I commend this guy that brought you. He really did a good job. So by Monday, because to go jẹ weekend Now wa mo ṣe ni kò normally office wa lẹ kó but by Monday I would like you to come to our office for proper signing agreement. Wow! So, if you join us, you are going to be there. Trust me. Um, láfikún sísá um, rántí mi um, congratulations ẹ wò láfikún ẹ má gbàgbé tẹ bá ń bọ̀ ìjọ mọ́ndé láti wá pẹ̀lú mánéjà yẹn àbọ̀ àtẹ̀bà máa ìmọ̀ lè mánéjì yẹn fún ẹ. àkọ́mọ ló ṣe dà. you that you are still managing you want to manage someone. ìkan tó yẹ kó máa sọ fún bó ṣe wà ní pé tó bá ń bọ̀ kó wá pẹ̀lú lọ́ọ̀yà ẹ̀ so lọ́ọ̀yà máa lè sáìn fún amọ̀ bóyá two years la ní pẹ̀lú ẹ̀ ni o four ni o six ni o kò ní ṣe pé tó bá ṣe tán ṣáà tí mo rú wọn pé fún wọn ní lo agreement pé wọn máa láwọn lọ and we don't want that in our record label so when you are coming on Monday make sure you come with your lawyer okay this will come for celebration. Yeah. àánú ìtí ó ká jọjọ orí hello hello mi ò mú mo lọ sọ́dọ̀ bọ̀dá mi sí bọ̀dá mi ò sí lọ́dọ̀ wọn wọn ò sí lọ́fíìsì ní mọ́bí lọ ibo lẹ́yìn náà wà mo ti wá ẹni sọ́dọ̀ rí sí kami báyìí bẹ́ẹ̀ ibo lẹ́yìn wà báyìí mọ́mí ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ I have a wonderful surprise for you yeah mọ́mí wọ́n máa dédé pè mí ní láti high star entertainment world wọ́n ní wọ́n love orin mi yeah that single tí mo drop àánú wọ́n love it seriously so wọ́n lè ti pè mí sí wọ́n ní kókó bá di monday kókó wá sọ́fíìsì àwọn pé kí wá rí sí àmà àwọn mọ́mí i can't wait to be there i like me le wait láti lọ mọ́mí wo ara mi ò balẹ̀ ní mi lè jẹ́ kẹ́ délé mi mọ̀ bí tẹ́yìn náà gbà lọ mo wá ní sọ́dọ̀ mọ́mí mi sí ká mi ò bá yín ọ̀rẹ́ mọ́mí má pẹ́ yẹ èmi náà ti wà lọ́nà ilé báyìí mo kàn ní ìpè yìí ó kẹ́ má kàn máa retí kò ń ṣerú ọjọ́ èmi ló yẹ kó wà lórí ààrẹ ní ìtàwọn ọmọ ẹ̀yàn tó yanjú tó ń gbélé ayé ṣe oore ó yẹ kó ṣojú ẹ̀ báyìí ni ah mo dẹ̀ sọ sọ sọ sọ ìwọ ọmọkùnrin bàbá ṣe yé mo wí wí wí wí wí àṣegbogbo tó ń ṣe ń gbà náà tó ń rí bí ìgbà tó ń yọ bí ìgbà tó jẹ́ wípé kò sí tó máa ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ ju ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la tó ń wí òun rẹ̀ mo báyìí mo báyìí ọlọ́mọ bẹ ọ bá fún bàbá ṣe yìí lálàáfíà o bá fún lálàáfíà bá jogún àlàáfíà fọkọ mi o. Bàbá ojú iṣẹ́ láti mójútó mọ́ ṣe ti lọ ọmọ ta ò kọ́ agbélé ta àánú retí ó ká jọjọ́ mi lọ fi wá mímí. Ìwà mi rí lónìí ó bá a. ṣòro ni kò ní takú síbẹ̀ ìbẹ̀rẹ̀ oró ilé ìbàjẹ́ lágbára ọlọ́run. a máa lo òkè sí ní ọkọ mi. àdúrà yín kún gbà lórí wa mọ́mì ṣé mo pé tó bá ṣẹ̀kùn síbẹ̀ ló máa jẹ́ if no because ẹ̀yin wà ń bẹ̀ fún wa ń gbà yẹn ni hmm, mo làánú bá wọn dà lẹ́nu bómi ọ̀fẹ́ yín àti àánú ọlọ́run àtòrí ọ̀fẹ́ ọlọ́run àtàánú ẹ̀yin gan pé ah ọmọ mi leléyìí mo fẹ́ kó di mo fẹ́ kó di gbà wọ́n ló kún gbà lórí wa fọ́mi adúpẹ́ gan mo mọ̀re bọ̀dá mi gbọ́dọ̀ ní pé kí n máa kí n pè mí àti wọn á wò yín next week mọ́mì ẹ má ṣe wàhálà o. mi ṣe wàhálà. ẹ má ṣe wàhálà o. kí ló tún kù wọ. oògùn yìí ni kẹ máa lo. ọ kí n dẹ jẹun. o dẹ máa rán dírẹ́bà sí next week. ọ̀rẹ́ ma ọ̀rẹ́ ma. ọjà ọjà ọkọ mi. wọ́n bẹ mí ṣọkẹ́ lógún yín o. Ah, a máa lò. ẹ má ṣe wàhálà o. ó jàre àwa yé o jọ jẹ́jẹ́ o kò ṣe ọjà bọ̀ ah, Ọlọ́run ṣe é dúpẹ́ o ten day níbi roundabout ajégúnlẹ̀ àbí kí ló bẹ́ẹ̀ náà. ọjọ́ olùfẹ́ lọ́pọ̀lọ́ mo ti sọ fún ẹ pé tó bá fẹ́ lọ ra nǹkan jájọ máa lọ wọ́n ti gbá ìwèrè sórí àgò last week tèmi àti jose lọ rà two five ló rà ìwé ilé gangan ìwé ilé gangan ni ìdírin máa rí ilé ní ilé two five. olè jọgàn lọ́rùn dẹ́n ju fún sáfù. ẹ̀ka kí lẹ fẹ́ sà ẹ̀wọ̀ ẹ̀gbọ̀n ẹ̀gbọ̀n ṣẹ́ ibà kan ṣe wà. èmi gan ọwọ́ ti mọ̀ àìmú búrókì ti wèrè tó ti yín kọ́ bọ̀ ẹ̀ lè rí tó ti yín gbogbo pákéjì tẹ èmi ò. ọ̀gá ní sùúrù náà o ti mọ orú wọn náà bí ọgbẹ ló ń gbẹ wọn bí ọfẹ mọ bí ọba wọn bomi nílé ní sùúrù ara tí egun balẹ̀ jàre kókó sì kò dúró ẹ mú mi kí lẹ wá fẹ́. ẹ jọ ẹ mọ owó èèyàn kan ní àdúgbò yìí ẹ rántí mi ọsọ ìtàn àárẹ ọ̀hún bí ni ó ń gbé bọ síbi tó ń gbé gogogogogo ní mi ò mọ ẹ rántí mi tó máa ń kọrin báyẹn máa mú. ó dúdú ah ẹ wò ẹ jẹ́ ti ẹ̀. ó kúrú díẹ̀ báyìí láfíà. ó dúdú kúrú díẹ̀ báyìí ní gbọ́ngàn ni mò ń wá ìṣègùn. kí ni àyàtẹ̀ ìjọba kọ? ọ̀rẹ́ mi ni àzìn ọ̀rẹ́ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ni àwa méjì bọ́ mi ò ní mi ní nọ́mbà ẹ̀ mọ́ mi ò lè mọ tó ń gbé mọ́. àti mọ orin. tẹ bá ti di pé èèyàn ti lórúkọ tó ti ń kúrò ní superstar tó ti ń di mega ẹ máa máa bẹ ṣe máa gbá clean sheet ẹ máa tọrọ owó tẹ máa ṣe ní ẹlẹ́ni jàǹbá àbí èmi ò mọ̀ rí. fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ tó bá ti rí wọn a ti mọ orú wọn tó bá ti wọ ṣù tó ti gbé kìrìsìtà wọ́n orí wọn bóyá táwọn kó bí ìgbẹ̀wé wo ṣé wọ́n bẹ̀rẹ̀ wáyé ìyá lókùn tó fẹ́ jẹ báyìí tẹ́kẹ́ tó tẹ́ẹ̀ bá kú omi. ẹ aláyé aláyé japa japa ọ̀gá kó omi jọ. wọ́n bá jápa wà jáfẹ́ o. ẹbí sọ́kùnrin kọ́ de inú òní yé ṣe bá sọ́kùnrin kọ́ de. bóyá mo ṣe rí ni àná. adé sọ́kùnrin pé ẹni pé ní kò kọjá kínní ọkùnrin kọ́ de àdírẹ́sì náà pè é. Eh. ìyókò ni mò ń wá ní street yìí tí mo wá wá sí àdírẹ́sì yìí eh, rántí mi ní orúkọ ẹ̀. rántí mi ò lè béèrè oúnjẹ. rántí mi rántí mi she's a singer ó máa ń kọrin báyìí rántí mi wọ́n dẹ̀ sọ pé àwọn ọ̀dọ́ ìgbà yìí ló ń gbé. rántí mi dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ ó di star ó di celeb. inú mú ọ ẹgbẹ́ tí mo understand kò tẹ̀ sọ mú star. but ibi tó ń gbé gangan ni mi orí mi tó wá fún mi ní address address mi báyìí ni ó fún mi mo lè gbogbo street yìí mi ò mi ò bá pàdé ṣé naija tó ń gbé kẹjọ kẹ kẹ sọ fún mi. ẹ̀gbọ́n ẹ má ètò ìpawọ́ fún yín ẹ mọ àwọn ìdòwí tí yóò bá fún wọn ní address wọn máa máa wá nǹkan tó sọ̀rọ̀ káàkiri. no no no ẹ má get ẹ má get it wrong ẹ má get it wrong ṣé eré tí mi tá à ń sọ yìí àjọyọ̀ school ni sókun àti mọra ti pẹ́ but mi ò kọ ní mi ò ní information ẹ mọ nǹkan tí mò ń wá very very important àfi kí n rí. fún ṣé ẹ mọ lẹ́kì first one. yẹ ẹ ṣú ọ̀dà kan mọ̀ mọ̀. lẹ́bà ti sọdá sí other side. tí n bá sọdá sí other side. bẹ́ẹ̀ni ok ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ lọ sí Peninsula Estate. Peninsula Estate. ní lẹ́kì ló wà. ṣé kò ní ẹ mọ nọ́mbà tó ń gbé ọgọ́ ń bẹ̀. lọ sí tó mọ ní gbogbo lẹ́kì yẹn. kò sẹ́ni tí ò mọ̀ ọ́n ti ní gbogbo lẹ́kì. kọ̀ọ̀fà. como ya seguro show out I'm ready, ready all right ẹ̀yin àlejò mi àbọ̀ mo tọ́ láti bèrè orúkọ wọn kò sọ fún mi ṣáà ṣe sí wọn fẹ́rẹ̀. bẹ́ẹ̀ wọn sọ kan èmi náà bèrè wọn bọ̀ wọ́n ṣáà ṣe sí pé báwọn kọ́tẹ́ bá rà wọn kọ́tẹ́ bá understand. okay no go. okay. láti máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ. fọ́. tó bá bínú ó tó kó ah, I'm very, very sorry for all the pains I caused you. I'm very, very sorry for everything I did. You did nothing! Just shut up! Oh, she anything. Do you get me? Oh, I think me now. So why don't you pull it or wallet on baby? Mo ti ní mo ṣe, mo ṣe, mo ṣe, mo ṣe, mo ṣe, mo ẹgbẹ́ mo ṣe, hmm. mo ṣe, I was young, I was I wasn't just ready. I was not ready. I was, I was not ready. Mi ò ready ni má bínú. I'm not a bad person but I was just not ready. So tó ń pẹ́ already ló ṣe ba life tèmi jẹ́. No no no talk to me. Láàárín mi àti ẹ̀ ṣe tó ń pẹ́ already ló ṣe ba life tèmi jẹ́. Akíọ́lá. You know I trusted you. I know. So why did you do that to me? I know. Why? Cinema baby. Why? Just find the space in your heart to forgive and forget. Are you think you can do that? You think I can forget? You think I can forgive you? It is not possible. But baby, I show you as much as looking at your phone ayé mi ò ní túmọ̀ dáadáa. <laughs> ayé ò ní túmọ̀ sọ omi tó wà náà lèmi mò ń ṣe é. náà mo fi ẹjọ́ wọ́n lèmi ni mò ń ṣe é. ṣe tó sọ bẹ́ẹ̀. so why are you not here why tó fi fi débi ìbàdàn fún bẹ́ẹ̀ mi. I just want you to forgive and forget I just want you to forgive and forget. bínú bínú náà. kí n má bínú. ṣé mo pé inú àìlọ́ I know you do. I trusted you. I know. That is why I always left you. All because you supported me during my music time. You were there for me. You never knew you were my face. Akula, Akula, Akula. Oh. If not because God and my brother was there for me, just to man everything wà lẹ́nu. You want me so bad? So to my life for me, to the person I'm miserable, you'll be here begging me to forgive you. Honestly, ọmọ ọkọ tó ń please just forgive and forget. Just forgive and forget. Alright. Èmi sọ pé ó ṣẹ̀ mí. Ìwọ insist for ó ṣẹ̀ you forgive it, You can go. Thank you. pèrè pé Hello. Nǹkan tó pa wá pọ̀ gan. Come again. Genesis No, Genesis kò Exodus ni. Kò What is between us? What exactly? Kí ló wá láàrin mi àti ẹ̀? kí ni nǹkan tó wà láàrin mi àti tó ń sọ fún mi. are you for so o lè kúnlẹ̀ síbi kó máa fi lè rí your child there nothing like that so o fi gbẹmí àfilẹ̀ màá lẹ́kọ̀ọ́ bá láì mi jẹ́ that's not all I did to you. Ah, my goodness Akiola Akiola oh Shemi just go. fine fine fine just forgive find a space in your heart to forgive me finest place in my heart to forgive you. Okay? I cannot have forgiven you. Don't happy now. Come. Oh! ẹ má gbàgbé bàtà yín. Akela, please don't expect to call me if you need anything. I'll always be there for you. Let me thank you. Ah! Thank you. Ah! <laughs> mi lónìí ó bàbá. tètè ṣì ní kíákíá má jẹ́ káyé fi mí pamọ́ mọ́ torí ó ti pẹ́ kọ́yà tètè ṣì ní kíákíá má jẹ́ káyé fi mí pamọ́ mọ́ mo ti pẹ́ létí ọ̀dọ̀ ṣan. Fi wá mi rí lónìí ó bàbá.